Matthew, orí keje. Ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí Ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni Ọlọ́run yóò lò fún ẹ̀yin náà kí ló dé tí o fi ń wo ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ìtì igi tí ó wà lójú ìwọ alára tàbí báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé jẹ́ kí n bá ọ yọ ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí ó jẹ́ pé ìtì igi wà ní ojú tìrẹ alára ìwọ arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi tí ó wà lójú rẹ kúrò nígbà náà ó ríran kedere láti lè yọ ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá ẹ má sì ṣe fi ìlẹ̀kẹ̀ iyebíye yín síwájú ẹlẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín jẹ ẹ béèrè a ó sì fi fún yín ẹ kiri a ó sì rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ni ó ń rí gbà ẹnikẹ́ni tí ó bá ń wá nǹkan kiri ni ó ń rí i ẹnikẹ́ni tí ó bá ń kanlẹ̀kùn ni à ń i ta ni nínú yín tí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó jẹ́ fún un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 ẹ gba ẹnu ọ̀nà tí ó fún wọlé ọ̀nà ọ̀run àpáàdì gbòòrò ẹnu ọ̀nà rẹ̀ sì fẹ̀ ọ̀pọ̀ ènìyàn ni ó ń gba ibẹ̀ ṣùgbọ́n ọ̀nà ìyè há ẹnu ọ̀nà rẹ̀ sì fún díẹ̀ sì ni àwọn tí wọ́n rí i ẹ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín ní òde wọ́n dàbí àgùntàn ṣùgbọ́n nínú ìkookò tí ó ya ẹhànnà ni wọ́n nípa iṣẹ́ ọwọ́ wọn ni ó fi mọ̀ wọ́n kò sí ẹni tí ó lè ká èso àjàrà lórí igi ẹ̀wọ̀n àgógó tàbí kí ó rí èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹ̀gún ọ̀gàn bẹ́ẹ̀ gan-an ni gbogbo igi tí ó bá dára a máa so èso tí ó dára igi tí kò bá dára a máa so èso burúkú igi tí ó bá dára kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere igikígi tí kò bá so èso rere gígé ni a ó gé e lulẹ̀ tí a ó sì fi dáná nítorí náà nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ ìdájọ́ pé olúwa olúwa a ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ rẹ a lé àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ rẹ ṣùgbọ́n wọn ò wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyí. nítorí náà gbogbo ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí ó bá fi ṣe ìwà hù dàbí ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí àpáta òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ṣùgbọ́n kò wó nítorí ìpìlẹ̀ rẹ̀ wà lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí kò bá fi ṣe ìwà hù ó dàbí òmùgọ̀ ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ó bá wó wíwó rẹ̀ sì bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀. nígbà tí Jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnu ya àwọn ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í ṣe bí àwọn amòfin wọn.